أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمثله ونفخ ونفخ بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الجنوب هذا وقت الله adẹ̀tọ́rọ̀ ìjásìjẹ fún ànábìwà Muhammad sallallahu alaihi wasallam adẹ́lọ́n ọba alágbára ọba ọ̀fà ṣoṣo àwọn àlàyé Quran bá ń ṣe ọlọ́jẹ́ kó wúlò fẹ́ni tó ń sọ àtàwà tí à ń gbọ́ kọ́lọ́n kó ṣe lè bá àbà nínú sínú ọwọ́ máa ọba láti dúró òun là ń sàlàyé á gba ibẹ̀ lọ sínú one seventy five àti one seventy six ọlọ́run kò sọ àwọn ọ̀ṣọ́ náà bísímìlá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعلني وزيرا من أهلي هارون أخي اسجد به أزري وأشده في عمي كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى بسم الله الرحمن الرحيم إن الذين يكتبون عذاب أليم إن أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما وما أصدرهم على النار ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي صراط بعيد إن الذين يكفرون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك لا يأكلون في بطونهم إلا النار ولا ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة والعذاب بالمغفرة فما أصبرهم على النار ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد náà abẹ́lọ́n kó ṣe kúrà ní òwúlò gbogbo wa tọ́ba ti rẹ́ni tí ó sùn lẹ́gbẹ̀ẹ́ ìwọ̀n sára ara ìdí ṣàìtọ́nù olójú ọ̀pọ̀ ìjọ gbàgbọ́ ní ìtẹ̀sí rẹ̀. Àwọn àyà tí à ń bá lọ láti jọ yìí torí à ń sọ àsìkò wa lò kò jẹ́ ká láǹfààní láti yọ fàwa ìdúlà àyà nínú ìtẹ̀sí wa sì ni pé tẹ̀síìrì àfáà wa àgbà sheikh alàlámà Muhammad bọ́lá sọ́ọ́lẹ̀. àlòfẹ̀mí a máa ń yọ àwọn àǹfààní wo òun ló ń bẹ nínú àwọn àyà báǹkì rẹ̀. pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ká tó tẹ̀síwájú àwọn àyà a ti kí làwọn àǹfààní eléyìí ní gbọ́rọ̀ a tú láti bí àyà 169 lọ àwọn ń ṣàlàyé àwọn nǹkan tó yẹ ká gbọ́yé nínú àwọn àyà èyí tí a sì tú sẹ́yìn àwọn abitọ́lọ́ ti ní ká máa jẹ nǹkan tó jẹ nǹkan halal àlàálá ń tọ́ yìí bá káwọn jẹ nǹkan tí ọba jẹ nǹkan ìwọ̀n àwọn tọ́lọ́ ń ṣe léèwọ̀ léwa lórí èyí tó dá sí pé ìlera ló lè fa ká jẹ́ àtàwọn àdájọ́ míì èyí tá a ti yanjú ẹ̀ kọjá àwọn afẹ́ wo díẹ̀ nínú àwọn àǹfààní èyí tá a rí dìmú nínú àwọn àyà yẹn àǹfààní ní fàwa ìdìlà àyà nínú àwọn àǹfààní tá a rí dìmú òun ni zámọ̀ àbàásù bìgẹ́rì múdà bàbá ní kéèyàn máa ṣe ẹ̀yàmẹ̀yà láì sórí òdodo ìtàn bàbá wa máa ṣe nù ibi tó ṣeré ni pé bálínà tẹ́bíọ́rú máa àlùfáì máa àlẹ́ yìí àbá àná àwọn tí máa sọ bá ọlọ́run irú ìfèsì wọn ìfèsì èdè kọjá bákan náà bàbá ní anàmọ́ ń ta àsọ́bà lìmọ́dẹ́hàbí máa mọ̀họ́lá fati tẹ̀lé fàfi ìṣíbù ọ́n ní àwùlà àfẹ́wọ́tọ́ ọba rí òdodo ńlẹ̀ mọ́bíọ́bù kan wá tako òdodo lẹ̀ ọwọ́ agbódodo jùúlẹ̀ nítorí mọ́gáàsì ìran nínú ọ̀ràn ti ń bẹ lára àwọn àyẹ̀wò tí ó ń bẹ lára rẹ̀

bákan náà annahu la yajibu al-inqiyad illa lima wa huwa babali kitab wal hikma bàbá ní mùsùlùmí máa jupá ju fún kankan àyè máa tẹ̀lé nǹkankan àfi tọ́mọ̀ ń bá sọ̀kalẹ̀ òun náà sì ni Kùránì Ọlọ́run tọ́jọ́ pé ibẹ̀ náà ni ọgbẹ́ ni sallallahu alaihi wa alihi wa sallam bàbá nílára ń sáré dìbò náà wáyé àtàtì tú lọ bàyánù ìná di àwùlá ìmùtẹ̀kìbìrì ẹ̀ẹ̀rí ọlọ́run sọ̀làyé fún wa ìbàyàkókò nàkí ìbẹ̀rù gan ìjẹ́ onígbèraga àwọn tí ọlọ́run ọba ń sọ̀rọ̀ wọn sábà sọ fún wọn pé máa ń ẹsẹ̀ lé wọ́n ó sì máa la níbi tẹ́ ń bàbá bàbá àwọn bá wọn lórí ẹ̀ òun làwọn máa tẹ̀lé. bàbá nínú ha nínú àwọn àǹfààní anna kúlà mọ̀nà kọ́lá balẹ̀ ha kọ́ wà máa anzala Allah falẹ́ ìsàbí àkílẹ̀. rẹ kọ́ bá ti ń ọ̀rọ̀ ọlọ́run ń sọ̀kalẹ̀ kì í tó ní kọjẹ́ sàn kọjẹ́ pharmacist kọjẹ́ engineer àtàwọn ọkùn ńláńlá tó èèyàn máa dé ẹni tó ròdòdó ńlẹ̀ tó wá ní àkọ́dítò kìíní kan lọ àkọ́dítò kìíní kan tí ọ ní báwo bẹ́ẹ̀ ló tí ó rí rẹ sọ ọlọ́run sọ̀rọ̀ sọ̀rọ̀ tí ó rí yọ bá tí ó rí oríṣi tó kù ẹni tó bá ti lé yapa òdodo kìí so ní làákàyè wà láìsàn ń dà wúhúdà ìmọ̀nà òdodo kò sí lọ́dọ̀ onítọ̀ àfáà ní nínú àwọn àǹfààní tá a rí sí mọ́ nínú àwọn àyà tá a ti tú lọ yẹn òun náà ni a láàyè báyìí so àwọn kẹ́yìn tá bàbá wa lórí òun náà là ń tẹ̀lé ọ̀rọ̀ wọn dàbí ẹranko o ní sáré ẹ̀bá gbé ẹ̀bá gbé ọ̀pá ẹ̀bá gbé ẹwà ẹwà ẹ̀bá gbé sábì tí òkè sábì tí ẹ̀bá gbé ọ̀fẹ́ fáàmì ẹ̀bá gbé tí wọ́n rí sí. náà gẹ́gẹ́ bàbá nípa bá wo àwọn èèyàn tá à ń sọ̀rọ̀ wọn yìí àwọn tó jẹ́ pé tí wọ́n mọ̀ nípa àwọn fẹ́ tẹ̀lé bàbá bàbá àwọn bàbá ní ọ̀rọ̀ wọn nílùú ìbàrá yìí wọ́n dàbí ẹranko bí kí mo pè ó bí ẹranko. sọ̀rọ̀ ẹranko tiẹ̀ náà ní ìsẹ̀ ibi tí wọ́n bá darí ẹranko lọ ibẹ̀ náà ní máa lọ torí kò ní làákàyè ẹranko ò ṣe kí ni o kò ní làákàyè. so tó bá wá rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá já sí wípé ike ń tẹ̀ láwọn èèyàn gọ́ọ̀gọ́ọ̀ kí ni wọ́n nílùú alùbáhàáyì. àwọn bàyí mọ́tòlá ní àámù ni àwọn ẹranko gidi ọlọ́ọ̀bà àlekè ọlá kó sànù wa. bàbá nínú tẹ́ tó gbọdọ̀ gbọ́ yé nínú àwọn ááyà yìí ánàlẹ́ àrù láàyè yàdàrún dídá àwọn ìjà nínú ìyá. sọ àwọn bàbá wọn làwọn tẹ̀lé bàbá wa lórí ìtí wọ́n ń pàpè mọ́ra wọn ìpàpè mọ́ra jà ìlíyà ní tàláìmọ̀kan mùsùlùmí ò sì gbọdọ̀ máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run kọ́ mọ́ sàwa ní ẹni tí wọ́n máa ń ṣe bí aláìmọ̀kan. bàbá ní mi fà wáyé ti làáyà nínú àwọn àǹfààní tá a tó rí dìmọ́ ni fọ̀ bí látùlì ìmọ̀ ọlá tí ń bẹ fún gbàgbọ́ òdodo ibo láti ọyàn àyà one seventy two tọ́lọ̀ níyà ayọ́ àlẹ́bí náà àmọ́ ní kùlú mi ìjìbá sí máa ọ̀zà kọ̀nà àkọ́ wọ́n ní ọlá tí ń bẹ́ẹ̀ fún ìmánì lárí ń bẹ̀rẹ̀ àìsù wá ja àlọ́wù lè fi tọ́ọ́bá ìlànà mìíní àwọn olólùwọ̀n ọba àlejò ọlá ló ń bá sọ̀rọ̀ àwọn olùgbàgbọ́ òdodo òun lọ́lọ́wọ́n ọba àlejò ọlá àwọn ló ń bá sọ̀rọ̀ àbá àgbíládé aláwọ̀ tọ́lọ́wọ́n ọba àlejò ọlá ń bá sọ̀rọ̀ sẹ̀ irú àwọn èèyàn ló ní o àwọn olùgbàgbọ́ òdodo àwọn lọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ kí lọ́lọ́run ọba àlejò ọlá kí ni nǹkan tí ó ń bá wọn sọ ó fẹ́ pé wọ́n ṣàkíyèsí pé tó bá já sí pé lódodo òun lẹ bá ní ìmánì kìí ṣe gbogbo nǹkan lọ́yẹ kẹ́ ẹ máa ṣe kí ni o kìí ṣe gbogbo nǹkan lọ́yẹ kẹ́ ẹ máa jẹ so a ti rí bẹ̀rù pé àwọn olùgbàgbọ́ òdodo lọ́lọ́run bá ń bá wí torí fa ó á lóko lìtàòjì ìlẹ̀ṣẹ̀tọ́ ìpìlẹ̀ yìí àwọn náà nà lẹ́tọ̀ọ́ sí kọ́lọ̀ wọn bá sọ lóòrò tó fẹ́ sọ ló fi sọ pé yá àyú alẹ̀bíná àmàmì ẹni onígbàgbọ́ òdodo ọyá ẹ̀tẹ́ tì ní kí lọ́lọ́wọ́ bá wá ń bá wọn sọ oníkámá jẹ nǹkan tó bá jára mọ́ àǹfààní wà nínú a nínú àwọn àǹfààní táàrí dìbò náà àwọn àyà tá a ti jùlọ ká tó bọ́ sínú àyà ní ìlónìí òun ni àlàámúrù bìlà ákírí ní tọ̀jùbá sí márùn bá kàn lọ kọjá sí wípé ìtọ́mọ́ tọ́jẹ̀tọ̀ nínú tọ́lọ̀ ń ṣe lárí ìsìnkì ní ká máa jẹ ká má jẹ nǹkan nira ká má jẹ nǹkan ìwọ̀ ká má jẹ tí ó jẹ àparẹ́ àwọn oúnjẹ kan bẹ irú àwọn mú gómìnà wọn àparẹ́ tó tirẹ̀ tó ní káńsà jẹjẹrẹ ti inú elizabeth sìgá sìgá lọ́fà àwọn tí máa ń mu sìgá tí wọ́n máa ń mu tí tí wọ́n tó bá ń yọ gbóhùn ọ ah, bàbá àbúrò mo ti fà yó mo fà yó gidi torí bó ṣe ń fà yó yọ parí láìpẹ́ torí ti ń jẹ yẹn ó máa kó bá sọ́ọ́rọ́ wọn mí náà tí wọ́n máa ń jẹ àpèjẹ wọ́n wá yọ̀nà ayé wọn wá yọ̀nà ọlọ́run àwọn nǹkan ọdún eléyìí tí wọ́n ń jẹ yẹn ó máa ń kó bá wọn lọ́nà wo máa gbọ́ mi o ẹlòmíì tó gọ̀ àwọn tó tún ń fè láti jẹ àwọn tí ti ń bẹ nínú agbẹ̀dùn rẹ̀ ò lè lọ yóò padà ní àìsàn kébìnrin ó ti jẹ eégún ògbìn ọmọ ìkarahun ògbìn wọn fẹ́ sọ kìí ṣe fún náà wọn fi ìkarahun wọ́n ti bá a fi ìkarahun ògbìn wọ́n ti lọ ọ́ wọ́n ní ìyọ̀nà ayé mi <laughs> wọ́n bá a lọ ìkarahun ògbìn wọ́n bá dàmáwọn àgbèjẹ kan ọ̀rẹ́ wa ti wo wọ́n ló kùtà nú omi òkun làwọn òbí ṣàgbèjẹ fún gbogbo òjẹkújẹ tó jẹ ti lọ sí ó ti lọ dì ó ti lọ sápamọ́ sínú ọkàn rẹ̀ kábọ̀ ọ̀bà ilé ìrọ̀lẹ́ ó ti jẹlẹ́dẹ̀ jẹlẹ́dẹ̀ ọjà jájájá omugbómugbó omutí gbogbo àwọn ń tọ́jẹun yóò kó nìrànlá ẹ̀yìn olùdàgbò òdodo ẹ̀mọ́jẹ̀ ń fi kó nìrànlá ẹ̀ sọ́ra. bàbá ní anna ma yá àsùnà àlẹ́yìn ìmọ̀kú ìmọ̀ àkúnni fàyínà òun rí fìlà wà lẹ́sà nílẹ̀ ìsáàlì fi ìlà sábà pàkà bàbá ní sọ oníwọ̀tọ́ ọjọ́ mọ nìyẹn gbogbo tọwọ́ rẹ bá tẹnu ń tàjẹ láyé ọlọ́run ló ní o ìwọ kẹjẹ sábà bí ní o ẹ̀yìn wọn ráìsì ní ráìsì wọn ráìsì ẹ wọ́n jẹ ráìsì ní o torí pé wọ́n lọ jẹ́ sábà bí ẹ̀ ìbẹ̀ láìsí ta ló ní ọlọ́run ìwọ náà tún wá gbọdọ̀ sí gbọ́ pé àtúntìgbọ́ ń tẹ̀ sí lẹ́nu sáàsù lórí ọlọ́run ló ní gbogbo nǹkan ọba lọ jí láìsí wọn kíláàsì wọn kí ló dé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọlọ́run ló ní gbogbo ráìsì ẹni tó ti fẹ́rí ó sì ti tiẹ̀ ṣùgbọ́n kọ́ gbà pé rízíkù rẹ̀ is provision is directly from you Almighty Allah ọ̀dọ̀ ọlọ́run òun ló ti wá a gbọ́dọ̀ máa gbà tọ́lá ti wá níbẹ̀ kí láwọn ṣe fọ́lọ́ a máa dúpẹ́ fún tàùjí òní máríkì ìlà àtọ́lábì rìskì nínú lọ́ọ́lì azàwàjálà àbá aláwọ̀ ayàtà àti yẹn ó ń júwe wa ó ń tọ́ka ọmọ ènìyàn lọ síbi pé ọ̀dọ́ ọlọ́run láti máa wà jẹ́ ẹ̀mọ́ ó yà bí òye àbábáyé ọ̀dọ́ ọlọ́run òun láti máa ṣe kí ni o láti máa wà jẹ́ ẹ̀mọ́ ìwọ tó ọba bá ń wá jẹ̀mú má lọ wá ayé má lọ wá òòta má lọ wá ni ọ wá àlàyé lọ torí pẹ̀lú mi wá jẹ̀mú lónìí olóhùn ọba lọ wà máa gbogbo ẹni tó bá ṣe wùjúbù ṣúkúrì lìláì lè kọ́ọ̀lì yìí ta'ala washkuru lillah in kuntum iyyahu ta'budun gbogbo tá a wá ń fẹ́ fún yìí ọlọ́run nídìí kẹ́ ẹ máa pàtẹ́wọ́ lọ́dọ̀ yín kò nídìí ayélála kò nídìí kẹ́lì ògbé yín àwọn kan mùsùlùmí náà wọ́n láwọn fẹ́ sẹ́lọ̀ èyí wá ń gbé wọn láìlága ìlága kí ni tuma láìlága èyí ò ní tuma ìyẹn náà ń pè ní ìranulization ìranumọ́ láìlága ìlàlá ò láìlága ìlàlá láìlága bí bò ẹni bá gbé irú ẹ̀kọ́ ní social media ẹ̀yìn ọ̀bà gbé wọn bíi tìrì onígbà òlẹ̀yìn náà dára sọ́ọ̀tì bẹ́ẹ̀ ni gbé mùsùlùmí. àjẹ̀nú bọ́lá báyìí kìí sẹ́mi ìtọ́lọ́ àjẹ̀nú ilé máa fọwọ́ bà wọn ọ̀rọ̀ ní pé ẹ̀mí olúwa ẹ̀mí èṣù ìlọ́gbà ní sọ̀rọ̀ so torí náà gbogbo tọ́lọ̀ ń bá fi fà wá àáfàá ní wùdúùbù ṣukúrí nìlà ẹ bá jó ńlá àka ọlọ́run ní ọmọ ọdúgbẹ́ amọ̀dúgbẹ́ lọ́dọ̀ rẹ̀ àyà kí fi jẹ sàárì kí láàbì sínú wà láyé à ń jẹ bàrí rọrùn à ń sínú rọrùn àwọn èèyàn tó ń pè wá sí ìtọ́ọ̀rù ìtọ́ọ̀rù méjì náà tèmi nìkan sí lánàá ìtọ́ọ̀rù alákọ̀ọ́kọ́ mo sì ara débẹ̀ mo gba oúnjẹ tọ́ọ̀rù ìlé dúró jẹ torí pé mi ìfẹ́ ní ìsì ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ ṣe ìjábàtú dáwà lọ́nà méjèèjì àìsàn ní ìwà gbé fóònù bàbá ògbénú lé wa ní ọ̀rẹ́ méjì àbáànà bírú tí bá tó gbé fún oṣù yó mo gba ìtọ́wò alákọ̀ọ́kọ́ báyìí sínú fólíbàgù aláì oúnjẹ láì sọ̀tọ́tì kálé sọ̀tọ́tì ọwọ́ àgbẹ̀ wọ́n tó fi mọ̀tí náà sí wọ́n tó fi àwọn èso sí mo gbà sọ́dá ìyọ́kádà àbíwù ó dilé sọ́ọ̀rù ẹlẹ́ẹ̀kejì àlè sọ́ọ̀rù àlẹ́lẹ́kejì wíìlì àbá ibi ẹlẹ́ẹ̀kejì ni máa ń bí ìdìbò wa bá wa mo kó níbi ìdìbò bá bí àwọn sí pàtí ọ̀tún sẹ́nu n kò jẹ́ pé kò jìnnà síra wọn púpọ̀ jù ibi ìkejì ibẹ̀ láti wá jẹ ìrẹsì àtúnjẹrẹ wọ́n tó fi pẹpẹ súùpù sí alátaṣọ ẹṣọ àtúnjẹ pẹrẹ ayé wọ́n ṣe àlọ́ oúnjẹ ọ̀ọ́yá àṣetọ́lọ́ wà lẹ́rù jẹ́ náà máa gbádùn twenty four seven àbúkẹ́tà abáfúnmu kìíní ẹlẹ́rìí dòdò tí fi bà sí tó fi dòdòdó amómi ọ̀rá atúmọ̀mí oníke gbogbo ẹ̀ náà kó lẹ̀ fún wa èyí tó bá fẹ́ ni èyí mo yá àgbà ń di alákọ̀ọ́kọ́ tí èyí náà yóò dúró kò mo yá àbí ti sọ́dá kan ṣùgbọ́n dírẹ́ǹkì ibẹ̀ dírẹ́ǹkì náà àwọn dírẹ́ǹkì ìkànnbẹ̀ ìmíràn àti pamọ́ ọlọ́run kò rí jẹ́ mi tó bá dàbí ẹ̀sìn àwọn tó ìwé kíláàsì ìjẹta rí ẹgbẹ́ pẹ̀lú àkọ̀sẹ́lì kàkà tó lówó lọ ẹ̀rù àyàwó wa máa ń jáfẹ́ wọn lọ sébi òní pa wá báyìí àwọn agbáwẹ̀ tó ti lé jìlá ààbò ẹ̀dà sáyà ń bì nílẹ̀ àtẹ́gbẹ́gbẹ́ àwọn ẹ̀jọ̀ lọ́ọ̀bù gàǹgà tá à ń gbà àṣọ náà lóṣù yàtọ̀ táwọn àṣẹ tọ́ọ̀rù ẹlòmíràn ta kó òbí àpò láti àjẹun báyìí ẹlòmíràn bàtúndé yọ̀ọ̀bà gbéra ìsìnkú àárọ̀ aláàárọ̀ ilé ìdèmí ìsìn sùkú ní sọládébò lọ́wọ́ àgbà mílíìkì rẹ̀ ara àwọn ọmọ ilé ìjọ pàǹkọ́ ó sì gbé mílíìkì wá pé áánà fúnmọ́lá ó fi rán yàwó ẹ̀ ìyàwó ẹ̀ ló gbé wá bí lára ìyàwó ẹ̀ wá pẹ̀lú áánà fúnmọ́lá àwọn ti dé sùkú àwọn ọba ní àwọn kò ti bá tọ́ lọ́run lọ àwọn bá fúnlẹ́rì kọ́ ní ìsúdíò mílíìkì ìbẹ̀ mo tó ti gbà lónìí olóògùn àná mo gba bọ́ọ̀lù tà tóbi jù Nàìjíríà tó tóbi kí la bá fàyọ ń bẹ̀ bá a ti ń gbàdá àwa náà ń fáwọn èèyàn àwa náà dá jẹ torí pé tó ọba dá jẹ nǹkan ó sì wọn náà àpọ̀lọpọ̀ nǹkan tó bá fún ọ tó ọba rò pé torí tara rẹ nìkan ni ọ̀bẹ̀rù ọlọ́run wọ́n fọ́ torí àwọn kan tọ́lọ́ ń tọ́jọ́ rẹ ní ọgbà dọ́dọ̀ sí wọn. tá a bá ti wá jẹun à ń mu jíńjà sí à ń mílò àti gbogbo ẹ̀ jẹ́wọ́ kí lẹ́bí àtọ̀ àmà náà ha dá wàrọ̀zàkọ̀ lẹ́yìn ní haúlì lẹ́lẹ́ wà láàkúwà ilá bìlá fọ́nàbẹ̀rẹ̀ dáadáa ibùta bá tó jẹun tẹ́gẹ̀ aláǹtàbí màbẹ́ni ọlọ́run ni wá nípa ìlú ẹ̀gà aláǹtàbí màbẹ́ni ọlọ́run òun ni wá tó fún wa lóúnjẹ yìí ó fún wa lóúnjẹ yìí àkọ́ pé àlẹ́ àmúdù ní àbí ọpẹ́ ni fún bàbá mi ọlọ́run la máa ń dúpẹ́ fún òun ló fún mi lóúnjẹ yìí wàrọ̀ǹbà kan ní yìí òun ló pèsè oúnjẹ yìí fún mi mẹ̀lẹ́gẹ́ ìrẹ̀ haúlé nìmi wàlàkúwà ìwọ náà gbogbo ló yẹ bàbá sọ́jọ́ àlùfẹ́ ni wọ́n ní wùjúùbù ṣokùnrin lèlá bàbá ní wùjúùbù ní ìkíláàsì lèlá ìfìdálì bàbá ní yóò kọ́dù dálì tàmínà láàmì wàwọn afáwọn abọ́fẹ́ máa yọ kéwù sórí tí wọ́n náà ta afẹ́kọ́ ọmọ àwọn ọmọ ìfìdí gbogbo àwọn afáwọn tí wọ́n kọ́ àwọn náà àwọn tó ń bẹnu ayé nu ọlọ́bẹ kan náà wà dáadáa àwọn tó fi kú bàbá wa ní máa dùn ọlọ́ba ní bọ̀mọ́tẹ́ni bí ìsáàsù wa ní muslim àti ìmáàmù àbẹ̀lẹ̀gàfáà lẹ́lẹ́ta ara àwọn àbá àtìlọ́kọ́ tẹ̀sílì lọ́dọ̀ wọn yẹn kí ilé mọ̀lọ́ tẹ̀sílì wọn gbogbo wọn ni mo ní tí mo kọ́ ìmáàmù ẹlẹ́ta ìmáàmù àbẹ̀lẹ̀gàfáà lẹ́lẹ́ta àfa àfa àfa wa ni bàbá ní muslim alhaji suleiman mo máa ń dókòó tẹ̀sílì wọn báyìí ní muslim ó ní ta akọ́lọ́dọ̀ tiwọn náà àwọn yẹn ti kú mẹ́ta náà àwọn tó lọ́dá bàbá wa máa lò kú ọlọ́ba rẹ̀ wọ́n kẹ́wọ́. bàbá ìmáàmù ara àwọn ọlọ́ba rẹ̀ káwọn náà wọn ìṣù ni. Sulaiman àfa àfa àfa àwọn náà mọ kọ́ àìmọye sí àwọn náà ti ọlọ́ba rẹ̀ àwọn tó ń bẹ láyé wọn máa wà dáadáa. sọ láwọn táwọn àfa àwa fẹ́ràn kọ́ wa rèé sọ orí tó ọba ó lè máa gbóòsè lò nínú kùránì gbogbo sọ̀rọ̀ ọjọ́ yóò tẹ̀mí ló ti yọ wọ́n lára ń taari tí mo ní ayé ẹ̀yìn wùdúgùlì ìkìláàs ìlà ọ̀rọ̀ yẹn lọ jẹ́ ká ṣe àníyàn wá ń torí ìtọ́lọ́hún ká sàpọ̀ mọ́ ẹ̀ṣẹ́ wá ń torí ìtọ́lọ́hún wọ́n ní bọ́lá ti rí lè láàmù tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wáṣíkúrú lílá ìdẹ́rùn kọ̀ǹtọ̀m ìyáàrùbá. Láàmù tó wà ń bẹ́ ọlọ́ọ̀kẹ́sọ lì oníṣẹ́ tó ń ṣe kò sí bẹ̀ lásán. Àbẹ́gbẹ́gbẹ́ tó bá ṣẹlẹ̀ torí ọlọ́run yẹn máa dúpẹ́. Mọ̀dúpẹ́ tí a rí ni oúnjẹ bẹ́ẹ̀ jẹ́ jẹ́ torí Ọpẹ́ bọ́ ọpẹ́ dúdú torí tọ́lọ́. Wàṣkúrú tó orí gbogbo wọn tó ọba ń bàbá balẹ̀ yẹn òun mẹ́kọ̀ọ́ tí wọn lóòlù lọ́la nìyẹn ànàṣúkúrọ̀ ní ta àkíkìrì ìbáàdà àfi ká máa dúpẹ́ fọ́lọ́ ara pàápàá àjọsìn ni ara mọ̀kúndùn ìjọsìn ni ara tí ó fi hàn pé à ń jọ́sìn fọ́lọ́ òun ni ṣùgbọ́n wọn bẹ́ẹ̀ bá ti dúpẹ́ fọ́lọ́ ìbáàdà rẹ níṣòro wọ́n rí pé ìjọsìn alákọ̀ọ́kọ́ tí wọ́n béèrè tó bá ti jẹ́ ọ̀gbẹ́ ibi àlùkìyàmọ̀ òun ni àsọ̀lá àsọ̀lá bó ti wà nínú àbí iná awálà máa yọ áfàbù bèèrè láàbùdù yàwó mẹ́lẹ̀ ìyàmọ̀ tì mí ní yìí sọ̀rọ̀ àtú wà lọ́wọ́ ìlú gángan kí lọ́bẹ̀rẹ̀ rẹ̀ alhamdulillahi rabbil alamin kí lásán tẹ́lẹ̀ ìjọba àtúndúpẹ́ fọ́lọ́hùn ni àbẹ́ anna ṣùkúrọ̀ ìmọ̀ dúpẹ́ o mẹ́ta àti ìpìlẹ̀ ìbáadà ara tí ó fi hàn pé pàápàá àjọsìn là ń ṣe ni torí pọ́lọ̀ ọba ń gbà tó fẹ́ parí àáyà yẹn wà ṣòkòrò lè la ìfẹ́ràn ọ̀ǹtọ̀n ìjà àrùkà sí pọ́lọ̀ rẹ̀ ń ṣe lódodo máa dúpẹ́ àfẹ́ ọ̀pẹ́ dúdú ara tá à ń jọ́sìn fọlọ́run ni máa dúpẹ́ fọlọ́run kọlọ́run kó lè bá ìyọ́nú sí wa ọlọ́jà sóríire. bàbá wa Muhammad bínú kálá ní Berlin wọ́n ní ètí ìsáwó wọ́n lára rẹ̀ náà ni ìtìbáṣọ rahmatullahi subhanahu wa ta'ala bi ibadihi a tó ń fi àánú ọlọ́ lórí àwọn tá a jẹ́ ẹ̀rú rẹ̀ à nínú àwọn tá a máa rí dùn nínú àáyà yìí ara rẹ̀ ní láti ìdìbò, bàbá ó rí wípé alákọ̀ọ́kọ́ òun náà ni pé ní amúrí yìí ìyá ọ̀nà alákọ̀ọ́kọ́ látara wípé ọlọ́run ọba àlejò ọlá ó pa wọ́n láṣẹ ìbẹ̀lẹ̀ ákìlì lẹ́nà tọ̀ṣìbá pẹ̀lú ọlọ́run ọba àlejò ọlá ó ní ká máa jẹ nǹkan tó má. lẹ́yìn ọ̀dọ́ alíkà ìfú gan ó ní oṣù tó kọjá àwọn tọ́lọ̀ ní àmọ̀jẹ yẹn nínú kọjá sí pé kọ̀fẹ́ ká láàáfíà wa kó di kíni kó di sí àfíà ìfú lè fẹ́ hápì yìí. ọlọ́run ọba ń sọ àlàáfíà wa ni àbá alẹ́lẹ́kejì bá nìyá ní kọ́wì na máa rọ̀ nàkónákọ́ fàyínà rízẹ́kọ̀ ìlàṣákí ní rahmatullah bàbá alẹ́lẹ́kejì ní bọ́lọ̀ ń pèsè àwọn ọ̀sẹ̀ ìfọ́ wa ń pèsè fún yàn yìí kẹ́mì ṣe bọ́lọ̀ ń wa tó bọ́lọ̀ ń ṣùgbọ́n lọ́n fa lójú àdìsá àkókò fún wa ní támúrù àdẹ̀ ń jẹ támúrù náà rẹ̀ àjẹ́ ń sáàlì àtúnfi ìsinmi torí pé súnmọ̀ ni ká jẹ́ ní ìsinmi ká tún jẹ́ ń sáàlì àfà ẹlẹ́dẹ̀ ìjìlá wa máa ń jẹ ọ̀jẹ̀ támúrù ní kíni o sàárì nínú sàkúrú lùmọ́mí àtàmùrù ànábì sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wa sallam kì í ṣèṣin ní kálámọ́ jẹ dàbí nù jẹ dàbí nù tọ́ bá ti jàmọ́ la ẹ̀ bá fúlẹ̀ tọ́ bẹ́ẹ̀ jẹ tán kódà o lè fi tábúrù nìkan jẹ fàárì ṣùgbọ́n náà ti wá ní ẹ̀kọ́ jẹun dàtí ó ní rèé tábúrù nìkan tó jẹ ó ti ara kó sí ìtòkè kọ́kọ́ ó kò sí ó sòdì agolo mílíkì ẹyọ sí ó sì múlẹ̀ kẹ̀kẹ́lẹ̀ ààrùn onígbó ọ̀pọ̀ jẹ tábúrù bẹ́yà bí ìsọ̀kọ̀ ọ̀jẹ̀ méjìlá àbọ̀ ọ̀jẹ̀ bí twenty ọwọ́ ara mu tí ìtòkè kọ́kọ́ sí máa bá láìpẹ́ lọ o lè fi tábúrù náà jẹ fàárì àwọn lárúbáwá máa fi lẹ́yìn. ìgbẹ́ ìjọba wà láfíríkà bí àdíṣẹ́ ẹja tó kẹ ẹjẹ èmi náà wà náà ní kọ́lọ́ ọ̀fà lórí mi fa. alimoyim ìkẹ́ ọlọ́run làwọn oúnjẹ tá à ń jẹ yẹn máa dúpẹ́ bàbá níta abá wá wò dáadáa gan ọlọ́run wá bọ́ sórí àwọn tó jẹ́ haramu iná máa iná a bàbá ní tahari mọ̀lùkẹ́ni o àlùmẹ́ríkà wà dam wà láàmìlẹ̀ kìrìjẹ́ wà má òrí làbí ilẹ̀ rẹ̀ rí la ọlọ́run ṣe láàrámù ni o èèwọ̀ ni o mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ o kò gbọ́dọ̀ sun mọ́ ẹran òkú bèbè ẹ̀jẹ̀ ẹran ẹlẹ́dẹ̀ àti tí wọ́n bá pa tí wọ́n dá kan ọlọ́run sí àbí tí wọ́n pa fún nǹkan ní ìlẹ́yìn ọlọ́run àtàwọn ìtumọ̀ tá a ti bọ́ kọjá. bàbá níwà nínú

àáfà àtòrí ẹ̀ bá pé tóun náà bá gbọ́n kò gbọ́dọ̀ jábọ́ bọ́ ọba jábọ́ ọ̀daràn wájú ọlọ́ aráàmù ni wọ́n sọ pára àmù kó o tó lè sọ pára àmù ní nǹkan ó wò pé ìjẹ́ ìwà lọ́sọ̀ dé wò kéde pé kí mo ṣe fojú wo ni ọlọ́run tó ń bà pára àmù mi ọgbọ̀nù dé fún ọlá pẹ̀lẹ́ ẹnìkan ti ní kwẹ́sọ̀ kan bí òní ìfẹ́ àbájọ pára àmù mi kiri ìmọ̀ ní kàṣọ pé kò àbí akórira rẹ̀ tọ́lọ́ mi nǹkan jẹ́ kó o fi ọmọ kadà àràmù tẹ́lẹ̀ kó ní ilé àràmù tọ́ àràmù ṣùgbọ́n jẹ́ pé kó ní sábà yìí nínú ìsìlámù apu tahalil wa taharim liman lillahi wahada ọlọ́run nìkan ṣoṣo lónìí o mọ́bọ̀ ọlọ́run lọ́kìtì bí ẹ̀kọ́ mọ́ kan léegun ẹ̀yìn ìtọ́wọ́ láràmù kan lálàá yìí bí aláìmọ̀ kankan tó láwọn èèyàn lè máa jájá ọ̀fẹ́ sọ àlàyé akùtàlì sọ́lọ̀ lórí àwọn ìjájá ẹ̀rẹ̀ jájá ẹ̀rọ ìjájá wù ní jẹ́ lè jẹ́ sọ́lọ̀ ló sọ́dọ̀ àlàyé ìwọ náà tọ́ ní ni mo si áńsà question kan lẹ́yìn ní Islamic discussion forum ìdájọ́ sọ̀rọ̀ ní kọ́ọ̀kọ́ a máa ń jẹ́ ilẹ̀ Yorùbá sọ̀rọ̀ àbọ̀mọ̀ àbẹ̀sẹ̀ rẹ̀ àbọ̀mọ̀ kọ́ọ̀kọ́ lẹ́ máa jẹ ní ọ̀pọ̀ lọ yàtọ̀ sí kọ́ọ̀kọ́ tá a ọ̀pọ̀pọ̀ ọ̀rọ̀ lè jí lọ wá lórí ẹ̀ ọmọ báwọn lára mú mi àwọn tó ní àlálì ni wọ́n lẹ́rìí tí wọ́n wọ́n lo áyà tó wà ní sọ́rọ́sù lè máa rí dà wọ́n pé àwọn omi ọlọ́run ní àlálì ni a lè jẹ́ àwọn lo ẹ̀rí yẹn wọ́n tún lo àdíìsì àmẹ́sí sọ́rọ̀ bá àrẹ omi òkun àtàwọn omi odò ìtọ́mọ́ni àwọn òkú bèbè ẹran tó bá jẹ́ ẹranko tó kú ń bẹ tó ọ̀ká fi ẹgbẹ́ náà ní láàṣù kọ́ ni pé èèyàn lè jẹ àwọn àfáàtò náà lè jẹ́ wọ́n lu ẹ̀rí wù ìfẹ́nu wọ́n lu àbẹ́bì ìmọ̀ nìyẹn àwọn tó láà lè jẹ́ náà wọ́n tó bá bí ìsìwà pé ànábì láà gbọ́dọ̀ pa ànábì ni ẹ mọ́ pa kọ̀ọ̀kọ̀ <laughs> nígbà wá ní ẹ mọ́ pa nǹkan wọ́n sì ní pé àwọn tó bá ti ní àmọ́ parun torí pa ni àwọn ní àmọ́ jẹ ọ̀rọ̀ di mélòó báwọn. ẹ bá lára mú ní kèé ṣe kó ń lò fẹ́ ẹnu kọ̀ọ̀kọ́ jẹ́ ẹnu àlà ẹ̀rí lọ́nà ẹ bá ní àlà nìyí kí ló lò àwọn aláwọ̀ o tó o bá rẹ́ni tó jẹ́ pàdánù ní ti bá ń jẹ́ mọ́tò pé á ìtọ́nà tẹ̀lé náà wá ń fi ara mú ọ̀dọ́ tiẹ̀ ló ti dára mú ìtọ́ràn sí wọnú ọ̀dọ́ tiẹ̀ kí lọ́ràn sí àlàní. ṣùgbọ́n àwọn kankan ń bẹ kò tí ẹ̀ sẹ́rì kan tó fi pè lára mú ìwọ lọ́kàn ńlá gidi aramu ni o tí ló dé sọ́jà aramu sẹ́yìn náà rí pé kọ̀ dáa tó ni alẹ́ rí dáa àní ọ̀kọ̀ gbọ́dọ̀ jálà ní àà èyí máa ń fa gidi tẹ̀sí dé fún ọ lápẹ̀rẹ̀ ọ̀fẹ́ lọ ọ̀fẹ́ mọ̀ ní fámìlì yìí wọ́n wá ní kó mùsùn fọ́ọ̀tì wá wà iṣu kí mo pè àbábù náà mi iṣu kí mo pè bọ́yọ̀ ọ̀fẹ́ fẹ́yàwó lábẹ̀rẹ̀ ń sìn àwa tẹ̀lé ọlọ́lé àná àwa wà gbádà ọmọ wa làbù mọ́ mi akẹ̀yọ dúlé ni wa ìṣe ìdí o wọ́n wá ní ìjọba ẹ̀bà wa ṣe ákìdù ká kẹ́ ṣe ákìdù iṣu fọ́ọ̀tì wá wà ewúrẹ́ tẹ́mi rẹ̀ da kalabashi tó ọgbọ́n rí ewúrẹ́ tẹ́mi rẹ̀ ṣe kí ni tó gbàgbá ayé òṣè bẹ́ẹ̀ lọ ní ìsìn ìlú ní ìsìn tó ń pè ní ìta màálù ìta màálù tí wọ́n èsì ìnáwó sọ́rọ́ ẹ̀ ṣe ṣùgbọ́n ní ayé ìjọ òun ní ewúrẹ́ tẹ́mi rẹ̀ gba ìgbà sóbíyé irú ewúrẹ́ tẹ́mi rẹ̀ gba ìgbà yẹn yọ́ọ̀dì ewúrẹ́ tó pé ó fòṣe dáadáa tó lè bí ọmọ ewúrẹ́ tẹ́lẹ̀ rẹ̀ gbàgbáhùn nígbà míì ó pín sí méjì yóò tẹ̀lé ìyàwó wá sí ilé ọkọ rẹ̀ padà ìyàwó ọmọ ọ̀sẹ̀ ìgbàgbọ́ èṣù lọ́rọ̀ ìgbàgbọ́ tí ìgbàgbọ́ rádaràda bìlí ìpọ̀lẹ́pẹ́ tó yàn yẹn bá ti ń lóyún tó ń bímọ kíyàwó náà máa ṣe kí ni o ọ̀dà tó wúrẹ́ bá kú ń tọ́ kíyàwó náà ṣe kí ni o kú àbẹ̀jẹ̀wúrẹ́ gbé bẹ́ẹ̀ ni àláìsí ẹ̀jẹ̀wúrẹ́ gbé ní òlúwa yìí gẹ́gẹ́ bí yàwó náà gbé kò séwúrẹ́ tó bá ń bí ọmọ sáìsì kí yàwó náà máa ṣe ké ní ìgbàgbọ́ rádaràda nìyẹn mùsùlùmí ìgbàrú nǹkan yẹn gbọ́ mọ́jẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó sùn o. jọba tí yẹn bá wá fẹlẹ̀ máa gbọ́ mi o lápẹ̀rẹ̀ ń sìn àlẹ́ ìta fi sọ pé àràámù mi kábàá ìṣùkọ̀ tiwa ọ̀sẹ̀ rẹ̀ àhàràmù. Yusufu Adúwà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn haramu ni. Torí bọ́lọ́run ní máa ṣe nǹkan lára mú. Bàbá àti lẹ́rìíyàwó ní lòfẹ́ náà. Ọlọ́run wọn ṣùgbọ́n akẹ́rọ àtúbá wà fún abájọ́ ọmọ tiwa lọ́kọ. Èmi ò sì dáṣì mú èmi ò ní béèrè ìfòwé ẹ̀ láyé. Kódà bàbá àtèmi àlàó mọ̀ fúrílà wàrà hàn. Ìṣe ìgbà bàbá mi lórí ẹ̀. Sọ́síé fámìlì tiwa àwọn ìbéèrè oṣù 41 21 bàbá ní àmà ká méjì méjì mẹ́ta mẹ́rin á sì ká márùn náà wọn bàbá wa sájú òbíta lọlé ọkọ àwọn ìbéèrè èṣù bẹ́ẹ̀ bá gbé wàrà ní rí jẹ́ tẹ̀sùn mẹ́kọ̀ tẹ́lẹ̀ ní káwá ìṣù twenty one ẹ̀yìn àkóyọ̀ àwọn ìbéèrè ẹ̀ fámìlì wa á ṣì ń parí lọ síwádìí èèyàn ọ̀fẹ́ ọmọ wa rí káwá sọ pé ẹ̀sùn forty one ẹ̀ gálọ́nù epo pupa ìwọ̀n bá ń tẹ́ ẹ bá gbé wá bá rọ́kọ̀ lọ òfin tó ti dé bá ní ìfẹ́ ìwọ̀n nke ọba ṣe kí ni o tó ọba gbé wá àwọn náà wá pé wù lànà ọba tọ́lọ́ ọ̀mọ́ ó ṣe kí ni jama ọba tọ́lọ́ ọ̀mọ́ torí pé làgọ́rọ́rọ́ wà làbìrọ̀ táwọn ni fẹ́ fọmọ ọ fẹ́ tọ́jú ẹ̀ ọba àwọn ghana mọ̀ wọ́n bá bẹ̀rẹ̀ bẹ́rẹ̀ wá ìyàwó kan tọ́kọ láti lọ bí half million ọkọ̀ ọmọ lọ yá gbèsè orí gbèsè yẹn ni wọ́n máa san fọ́mọ òfìdé wọn ò ní balance gbèsè nìka ìfọ́mọ òfìdé mẹ́ta èsì ọmọ wa kò lè ṣùgbọ́n àlẹ́ rí pé àràmù ẹ bá ní táwọn ọgbà fámìlì wọn nù nínú kẹ́ẹ̀bẹ̀ wọn sábà eighty forty one to twenty one àbí mọ́kànlá tàbí kọ́ wáyàwó rẹ̀ ti ké ní o ìgbìmí ọba tàbí àfáwà àṣẹ́kàlà aláàmà Muhammad bọ́nà sọ́lẹ̀ àlùfẹ́ìmín bàbá ní ara ń tààrí dìmú ní fàwà ìdèlà àyà tààrí mú jẹ̀mí ìlkíni àlùmẹ́tàkì ni gbogbo tó bá jọ mọ́ àwọn mẹ́ta yẹn lápapọ̀ bàbá léèwọ̀ ni a gbọ́dọ̀ jẹ wọ́n gbogbo olùtọ́ bá pín sí. bàbá ní ara ẹ̀ náà tó ni gbogbo tó bá jọ mọ́ ẹ̀jẹ̀ tó bíyé a gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́dẹ̀ a gbọ́dọ̀ jẹ́ bàbá ní ẹlẹ́dẹ̀ yẹn gan ò gbọ́dọ̀ jẹ́rẹ̀ ò gbọ́dọ̀ jáwẹ̀ ò gbọ́dọ̀ jẹ́ mọ̀dọ̀mọ̀dọ̀ rẹ̀ kódà ló sọ pé omi bá ti fẹ́ ẹlẹ́dẹ̀ dé ẹ bá ń dọ́gbọ́n bomi ẹran ẹlẹ́dẹ̀ kí ibi ṣe jọ lọ́wọ́ ò jẹ́ níwọ̀n tó ọba tó ń bẹ̀rù ọlọ́run bàbá ní ká tó lọ gbọ́yé tàhárí mò máa dùn bí ha lẹ́gẹ́rì là aláàtúmọ̀tá abójú mi inú ìwọ́n bá ń bá wa lọ. bàbá ní èèwọ̀ lọ jẹ́ sókìyé gbogbo nǹkan tí wọ́n bá dúngú mọ́jẹ̀rí kàkó ń sọ̀lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ti sùn olóorun. sórí nǹkan tí wọ́n bá dúngú fún un tó yàtọ̀ sí ọlọ́run wọ́n dúngú nǹkan fún òkè ìbàdàn wọ́n dúngú nǹkan fún òkè ìbàdàn ọ̀fun òṣogbo òòṣà abéjì ẹ̀dùn àti gbogbo àwọn ìkan pọ́yàtọ̀ mọ́ náà èèwọ̀ ní ohun sùn ní ọ̀gbọ̀nà jẹun kódà irú tó tún kú fóòtù àwọn ọ̀bá àti bísí ńlá táwọn ti ń sùn máa gbọ́ mi o wọ́n pa nǹkan fún òkè Ìbàdàn wọ́n pa nǹkan fún kí ni òkè Ìbàdàn wọ́n wá ní màálù tá a fẹ́ fa kókè Ìbàdàn rẹ o ìmáàmù àlà ìmọ̀ ntọ́kan wíjù ìmáàmù tí ọ̀mọ̀ ntọ́kan ni ọba wa tọ́ o tàbí ìmọ̀ àlè olójú kòkòrò wíyù ìmọ̀ olójú kòkòrò ní o àbí àlè ìmọ̀ omijalabi wíyù ìmọ̀ bá ní pé ẹ̀rọ òde ìbàdàrẹ́ o bí ṣe láyà lẹ́ẹ̀pà lọ́ba pa ọ̀gbọ́dọ̀ jẹ irú ẹ̀ ṣẹlẹ̀ bí ọdún mélòó tí wọ́n ń fi ọ̀ràn nìyẹn lọ́yọ̀ọ́ àáfàá sì lọ ṣàdúrà bẹ̀rẹ̀ níbi ọdún òṣà ọ̀ràn nìyẹn ọ̀ràn wọn ọ̀ràn wọn ọ̀ràn wọn dàrú náà àáfàá àwọn ìṣùgbìlà ọlọ́run àmọ̀ bí ọdún àwẹ̀ láwa yìí àpadà sí ibú tí wọ́n máa pè wá káwá ṣàdúrà àbẹ̀rẹ̀ níbi ọ̀ràn nìyẹn níbi òkè ìbàdàn níbi ọ̀ṣun òṣogbo níbi orò òdèjì níbi òta abánilì ọlọ́run ìjọ ọ̀kan wà láíláí tó fi sẹ́kọ́ǹdù kan tí wọ́n kàn wá jẹ́ ákú òdodo ọ̀rọ̀ bá àwọn ti dàrú náà èlò fún àbí ibi ọdún ọ̀sà àáfàá náà wá ń ṣe àdúrà èṣù irú àdúrà èṣù wo nìyẹn èló wọn fẹ́ fọ́ tọ́ọ̀mù wa torí ẹ̀ ṣe àdúrà ìsìnká káàkiri kọ́nà ọba àlejò ọlá tó lànà wa lójú ó já sórí ire. alimoyim kára ọgbọ́yé mùsùlùmí èjẹ tó ti lè dún bú fún tọ́yàtọ̀ sọ́nà kódà kan ṣe bísímìlá haramu ni ọmọ máa níwájú ọba tí jẹ́ Allah bàbá wọn sọ́yà lùkèlè wọ́n ní ká tún gbọ́ yé ara àǹfààní táàtò rí dìmọ́ anna dọ̀rúrọ́tà tùbí olùmọ̀àdúrà ibẹ̀ yẹn fàmọ́ ní túrọ̀ bá ń ó ní pé pé ká ní Ọ ṣe bá a fẹ́ yọ àwọn tí òkú yé wa ó kí ni o ó yé wa sí nínú tẹ̀síìlì àwọn wa kọ́mọ̀ àwọn wa ní ẹ̀sán olóore. bàbá nífẹ̀ẹ́ rí làlúrí àti a máa sọ tó ìnira iná tó wá wọ́n ní ìnira tí ó sọ tó yé. wọ́n ló ní májẹ̀mú méjì bí ṣẹ̀rì pọ́ìn bí máadá jọ̀ọ́gbọ́n májẹ̀mú méjèèjì dáadáa á ń tàkàtọ́ nílẹ̀ ẹ̀ kẹ́rì kan sọ̀kẹ́ ẹ̀yìn ìbá àti kàánù tẹ̀ sí ìdí òní ìsáàbù kan tún fún wa pé ẹ̀yìn tí ìnira bá mú ẹ̀yìn ìnira lọ́jọ́ kó wọ́n jára mọ̀ nínú àdánwò tó ń ṣẹlẹ̀ lónìí àwọn èèyàn lọ yáwó èrè àbá àwọn application online tí wọ́n yàwó lówó èlé wọn wá ba ojú wọn jẹ́ wọ́n wà black ojú wọn wọ́n wà máa sẹ́ndì ẹ̀ sáwọn kọ́ńtáàtì wọn mo ti gbàgbé ẹ̀ lọ́dọ̀ mọ́tò yìí kìí ṣe bá ń fi ìyàn ṣe yẹ̀yẹ́ o wà láyà àfihàn ṣe yẹ̀yẹ́ o ṣùgbọ́n báyàn ló jẹ́ apá àwọn tó gbé pààrọ̀ kan fẹ́ sí iye náà kìí ṣe pé wọ́n fẹ́ sí iye o gbọ́yà nira ṣùgbọ́n nira yẹn ò tí ì tó kẹ́ ẹ lọ yáwó online ìwọ́n náà máa wọ ẹtọ́ ọkọ rẹ̀ bá ní ìtumọ̀ sí sábà bọ̀ ló kọjẹ́ àwọn èèyàn kan bẹ tọ́jọ́ pé ọ̀tá rẹ̀ gan ni wọ́n wọ́n ṣe é pẹ̀lú Google Drive níjọba bá fẹ́ bọ̀ jẹ́ wọ́n ṣe ààrẹ ó ní pàápàá ìwọ́n tó bá ti ẹ̀rù pé ọ̀fẹ́ dépò sọ̀gá lọ́la àánú rẹ̀ ń ṣe ní ó rò pé tó ń ṣe ó rò báwọn kan ọmọ mẹ́nítọ̀ rẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n bọ̀ sí ẹ̀wọ̀n tó post ẹnìkan lọ ṣe interview ní báńkì GTB báńkì ọmọ ìyá wa kan lọ sórí jésù kùdìmọ̀ kà níbi some months ago tó rí owó kálukú wọn ṣe òrìrì facebook social media mọ́ máa ń wẹ̀rù ní ìgbé hàn wà láì látàyé lọ sí kábàámọ̀ lọ bó ní ó ṣe burú síwájú ọlọ́run kò mọ̀ pé wọ́n wọ́n mọ́nítọ̀ gbogbo social media and ìsẹ́ni yẹn wọ́n lọ wò ọdún kan bẹ̀ bíi twelve years ago bí ọdún méjìlá sẹ́yìn wọ́n wá kọ ìkọkúkọ nípa gtb wọ́n tẹ̀sán ṣọ́ọ̀tẹ̀ lásìkò tàbí wọ́n kẹ̀ṣọ́ rẹ̀ fún their applicant July four two thousand and bla bla you commented on Twitter as boss. can you please defend it how do you think GTV can offer you appointment with this your black name kẹ́sìkọ́ blackmail ni òbí káyọ̀ lọ́dọ̀ pé ẹ̀yin nẹ́tíwọ́ọ̀kì wọn ọ̀dà kó lórí GTV is the worst bank lápẹẹrẹ èmi ló gtb èmi lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ lè fẹ́ báńkì gbogbo báwo lọ́wọ́ yóò àwọ̀t bank ọlọ́fẹ̀ yá mi lówó ọlọ́mọ bìọ̀ tí máa èkó apádà sí ibú bí ìfìmọ̀ yáwó gtb yáwó bọ́ǹsà kọ́dà já yìí sọ̀rọ̀ mọ́ bá mi ìfẹ́ràn fi yáwó báńkì ẹ̀kan ọlọ́mọdé ọmọdé mọ́jẹ yáwó báńkì kì í dìjẹ́ mi gíga láyé mi ilẹ̀kùn alóbò sí fún mi ọlọ́mọ ti láíláí gbogbo àwọn tó ń lò ọlọ́mọ ọmọ àtàlẹ́ fún dáadáa fún ọ náà. ẹbí òní mo lè sọ báwọn báńkì wọ́n ti sọ̀rọ̀ ìwọ báwọn bó lè iṣẹ́ báńkì tọ̀tọ̀ ibùn ṣùgbọ́n ìbùkún ọmọ lè iṣẹ́ báńkì náà ìtí ò jẹ́ òdodo má sọ ń pa báńkì kan ìtí èsè òdodo má sọ ọmọ ìyá ìwà kọ́mẹ́ǹtì ń pa bú wọ́n wá aṣọ rẹ̀ fún ìwọ̀síṣẹ́ fẹ́ ọ̀ngbọ̀n ni ọmọ tí ó sọ wọn ọmọ kóhun ti lù sí iṣẹ́ ọmọ kóhun ṣe kí ni o òun ti lù sí iṣẹ́ yẹn bẹ́ẹ̀ tó bá jẹ́ tó wà bílíọ̀n ọmọ tó bẹ̀lẹ̀ ìjọ kan mọ̀ ká ọ̀rọ̀ kan tó ní títà kan ọ̀nkọ́ civic education ọwọ́ wà ní class ọwọ́ jẹun <laughs> inspector wa jẹ́ internal inspector ó ti wá rí ọkà sí fó ee inspector ni ó bá mi lórí tí mò ń jẹun sọ̀rọ̀ nìyẹn ní ìsìn káàkiri ọmọ bá wà tú inspector sì ń wò báyìí òun náà sì wọ́n inspector ó ti jẹ́ kí ó inspector. Only now, students, now what has just gone now? Only fact you have just eaten. Okay? Do we eat Yoruba land? They said, yes, we eat. Can you mention kind of food we normally eat in balance? We eat a balanced food. What of in Hausa land? That is part of our culture. Our topic today is culture. you see, see a brilliant and brave Peter and we realize he was negligent of his duty ṣùgbọ́n lọ́yà ọ̀kẹ́dọ̀gbọ́n yí ìfẹ́sí he turned his deficiency to efficiency you should learn that. Tó bá rí pẹ́lẹ̀ fẹ́ yọ, ó sọ ilẹ̀ líyọ̀ yẹn, ó tó sọ di sáì pé à ah, kí ni jẹ́ bẹ́ẹ̀ ilẹ̀ ọ̀yọ́ mi, ó tó fi ṣe sí gbàgbé, ó tó sọ àgà lọ pẹ̀lú ẹ̀ be like, ṣùgbọ́n ilé ìkálẹ̀ kọ́nìkẹ́mí lọ́dọ̀lọ́ yes that is why I've applied here I made the comment deliberately Also, that the day is coming that GTD will invite me for interview and I will tell them eleven ways of solving the problem So by the tó nílò àkẹ́ ìdìbò etí mo kọ́ yẹn mo màmá kọ́ ni torí mo sílẹ̀ yẹn pẹ̀lú ọ̀kan jẹ̀bi mà á apply to every thing etí mo to yẹn mo mí ni ẹ̀ ní o GTD was one of the worst parts and I want to provide solution. And if I've not resolved like that, they will not even listen to me. I even thought they will have called me, they beg, and I will give them the solution. Now that I've come for the interview, let me know about you solution. Solution one, the clinical will have solution. What is it? Oh, oh dear, Debo. Oh, Debo. You know, you. Nítọ́ sọ kò lè jìfẹ́ jẹ, bó o ní oṣù nígbà owó ìdàrú Owó tí káwọn kú wa náà ń kọ nípa ìsìlámù, tá à ń kọ́ ń pa àwọn ẹni ọlọ́run. tó lè dìbẹ́ǹdì gbogbo àwọn mùsùlùmí tó ń bà ló kọjẹ́ oníkámọ́tọ̀ wá àti wọn máa ń wé fàálùsùnà wọ́n ti fara bí gidi ìwọ lálùsùnà òdòdó tó dìbẹ́ǹdì wájú ọlọ tó lọ ní àwọn tó ń gbogbo àwọn tó ń parọ́ mọ́ tó ń sọ̀rọ̀ wọn lẹ́yìn bá ah, gbogbo bí ọmọ wà láyé ọmọ sọ̀rọ̀ ni fi ọ dáadáa mẹ́ta kankan níbẹ̀ ìwọ òní dáadáa kẹta tó sọ abúlé nìkan lọ́mọ sọ tó dìbẹ́ di ìwájú ọlọ́run. torí náà a gbọ́dọ̀ gbọ́n táwọn àáfàá wa sọ fún wa yìí làlùrí tí ó sọ ká jẹ ẹlẹ́dẹ̀ ká jẹ ẹ̀jẹ̀ ká jẹ òkú gbẹdẹgbẹ̀bọ́ ìṣẹ̀rẹ̀ tọ́yẹ́nì àṣàrìtò awal sídìkù bọ̀rúrọ̀ bí àìtù láàyà ń dáfẹ́ òbọ̀ra ńlá bíbà náà wúlì lè máa hàn láàmú. àfáà anyị máa gbọ́ mi o yóò jà sí pé nípa àti lálùrí èèyàn sọ òdodo ń kìí ṣe pé lálùrí kankan ọ̀wà ìwọ lọ́dọ́gbọ́n ọ̀hún yóò jẹ́ pé lálùrí yẹn wà lódodo tọ́já sí pé ọba lọ ṣe ń tọ́jà àràmù yẹn ìnira ò lè lọ àfikọ́ ọjà àràmù dọ̀rú rọ̀ bíi ayébíyàn dẹ́fẹ̀ ọ̀dọ́rọ̀ yóò sí pé ìnira lọ tó bá já sí wípé nǹkan àràmù yẹn ló ṣe tó fi ẹ bá wà bíi pé làlúrí yẹn ti yẹ kú bẹ́ẹ̀ ọ̀gbọ́dọ̀ tó jẹ àràmù máa wo bàbá ní ara ní ìfúláṣọ rámọ́tìlá àzọ̀rọ̀sọ́lá bàbá ní ìtìsílẹ̀ ìtì ọlọ́run lẹ́yìn rámọ́tìlá amna an abaha almuharrama òun ní pé ń tọ́jú àràmù ọlọ́run sọ́jọ́ tọ̀lẹ́lẹ̀ abúlé ìfẹ́rù ìdábù ìjọ̀rùrọ́tì láti mú làlúrí ìnira kan tó ṣẹlẹ̀ sí i láti mú lọ bàbá ní nínú àwọn àǹfààní àyà yìí anna máa ń tà náà wà lálẹ́ mọ̀hàrámà ìlú ní àrùbẹ́rẹ́ bà wúwà áàfin mọ́ ẹni tó bá lọ jẹ ẹ̀ka àràmú tí ò ní bì ẹlẹ́sẹ̀ ni o torí tọ́lọ̀ sọ pé fàlà ìsìnmá àlè ẹ̀fẹ́ fẹ̀fẹ́ àbẹ̀tí ọ̀bá ti wá níbi ẹ̀fẹ́ fẹ́ kí ni o ẹ̀fẹ́ wà fún bàbá ní nínú rẹ̀ náà ìbáàtù nínú àtúmọ̀ ìlà àtòrí ó kọ méjì nínú ọkọ̀ ọlọ́run òun náà ni àlọ́gbọ̀ fúrú rahim ọlọ́run nípa mọ́ ní tó rọ̀ bẹ́yọ̀ bá gíhùn wà láàájíhùn pàdà ìpínà rẹ̀ náà lọ àgbọ̀ fúrú rahim ọlọ́run bá ní pẹ̀lú tá rí nínú àwọn ááyà èyí bàbá lára rẹ̀ ní wùdúùgù náṣúrì rẹ̀ ẹ̀yìnmọ̀ tó orí la làbẹ́ kò níyọ àwọn abẹ́rẹ́ tẹ̀sílì padà lọ́la torí pé fàwáìlú ìgànjẹ́ olùdí tẹ̀sílì ńlá ni fún rẹ̀ àwa àtìkò láti jọ́ta àti bẹ̀rẹ̀ àwẹ̀ àwa àríbá àgbọ̀dọ̀ kò lónìí kọlọ̀ bí aṣọ Orípọ́lọ́wọ́ ní ìlẹ́lẹ́bì ìrìnàyẹ́ fi tún mú náà máa ń sàrà lọ́wọ́ òmìnà ìpìtà. Ọ̀rá wọ́n tán sì máa pamọ́, èèyàn ọgbẹ́ ọlọ́pẹ́ wọn ó tún jíyà. Àfẹ́ni tí bá wá ń fọ́ màá kí èèyàn àrẹ́jọ́ oríkẹ́ ọlọ́run. Alátà gbọ́dọ̀ rí ọlọ́run máa àgbálà lọ́rùn náà ti àbá lára rẹ̀ ìlúwù lọ ara ẹ̀ ní kọ́lọ̀ ọmọ ọba ọba àlejò ọláwọ̀ ọba tó ga ni kí ló jẹ́ àmọ̀ kan ga máa àgbálà lọ ìtọ́lọ̀ ń sọ kalẹ̀ ẹni tó wà sọ ọ̀kan kalẹ̀ sọ ọ̀kan kalẹ̀ ẹni tó wà lókè ni sọ ọ̀kan kalẹ̀ ẹni tó wà sálẹ̀ ọlọ́run ọba ọba tó ga ni kì afa ni anna hadha alwa'i ala man jama'a bayna al-amrayn yaktumun wa yashtarun bàbá ní ọlọ́run ṣàdéhùn yà ó ní àwọn ọlọ́run ṣàdéhùn yà fáwọn tí nǹkan méjì bá ń bẹ lára wọn alákọ̀ọ́kọ́ wọ́n ń fi màá pamọ́ ntọ́lọ̀ ń sọ̀kalẹ̀ wọ́n ń fi pamọ́ ẹlẹ́kejì wọ́n wá ń pa lówó kéke wọ́n yẹpẹrẹ ọ̀rọ̀ ọlọ́run fámọ̀ náà ń kọ̀ lílánìí owó kékeré ni wọ́n ń tà ìtumẹ̀ ẹ̀ ni pé wọ́n ń fi arọ́pù dúníyà nǹkan ayé náà fi ń pààrọ̀ ọ̀rọ̀ lọ àáfà lẹ́ni tí nǹkan méjì tó ń bẹ lára ọlọ́run sọ àwọn àdánwò ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ ní ìyá kò ní bàbá nílára lára rẹ̀ ánàmọ́ bá àdúnyá pọ̀ ní ìlú ẹ̀rí gbogbo gbádùn ilé ayé ìta kékeré ni torí pọ́lọ́ ní wà náà bí ní sámà náà sọ ó lè jẹ́ tí lọ́jọ́ bá o lè jẹ́ tí kẹ́ẹ̀sì àjì lọ́fẹ́ parẹ̀ ló o lè jẹ́ nítorí ilé ńlá tó ti èso àìfẹ́ ẹ̀kọ́ kan ilé adébísí lónìí ẹran lọ́jà gbẹ̀dẹ̀ bọ́ọ̀ ni wọ́n fi ń ṣe lónìí gbogbo ń bá àkàkọ́ kan ibi lónìí yọ padà di nǹkan tí ọ̀sìn nǹkan yẹpẹrẹ lọ́la so ajẹ́pẹ́ gbogbo ti bẹ láyé gan kọ̀ ní nǹkan kékeré ni tó fi yé ara ẹ̀ náà ni ìkọ́ mọ́tò làádìí tìlì jàjà kọjá pé tá a bá fẹ́ sàn yàn lẹ́sàn kí déédéé ọwọ́ àbẹ̀ bá bàjẹ́ ń yà náà kí déédé ọwọ́ àbẹ̀ tó bẹ́ẹ̀ báwọn náà ti jẹ àràmù sílé ayé ọlọ́wọ́ ni wùlárí kàmá yá kùlú nàbí òtú nìyí ńlá náírà iná náà ni wọ́n jẹ nwa kan wọn ń bọ̀ ti jàràmù àràmù ni ó jìnnà sí wọn ojii.

ìròyìn ọlọ́run òun lọ wà bàbá nílá rẹ̀ ní ìgbàǹtù yọmílẹ̀ kìyàmà àfilẹ̀kọjọ́ ọ̀gbẹ́dẹ̀ àrùn kìyàmà ọ̀bẹ. àmì yọmílẹ̀ kìyàmà ìgbàkà fíìlì nǹkan tó bá dídọ́ ọ̀gbẹ́dẹ̀ àwọn èèyàn kan ń bẹ wọ́n á fọ̀ wọ́n mọ́ ọlọ́run já jẹ́ náà tí wọ́n fọ̀ mọ́ o. bàbá nílá rẹ̀ ó yẹ ká ti parí náà mo ti parí náà ládé yìí bàbá láwọn èèyàn kan bẹ̀ ya wọn ò mẹ́pa tó ti yẹ wọ́n ní àlà àdáàbà àrùn láì lè kù alkafiri àdáàbò mọ́ọ̀lì alàmà nàfíìyà tó orí àwọn kèbèrè tí wọ́n kọ́ tọ́lọ́ ah, ìyà ìyà painful torment ìyà tí wọ́n ní ìyàn la tí ó ní ẹ̀mí wọn la wàhálà máa ń jìbù máa ní ìjà tí ó ní ara wọn la àtàrà àtẹ̀mí gbogbo ẹ̀ ní ọ̀nà jẹ ìyà tí wọ́n wàá ṣe òògùn ńlá níwájú ọlọ́run ọlọ́run ìdíwọ́lẹ̀ ní tí ó sófò ìbáríkà lẹ̀bí iná ṣùgbọ́n òun dọ̀lá aláta ìlúwúdà wà láàdáàbá ìrìnlẹ́gbẹ́sí ọ́ sáàmà àṣùbárọ̀wú alàmà kí ni ó ṣẹlẹ̀ sí wọn a máa tẹ̀síwájú tó bá di ọ̀la pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́pọ̀lọ́ ìdíwọ́lẹ̀ ní tí ó rí ọ ìwọ́lẹ̀